ẹ káàbọ̀ sí àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa àwọn ìròyìn látòrí ẹ̀rọ ayélujára wa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré ni ọmọtúndé adébọ̀wálé david tí àwọn mọ̀ sí àdàkù ni a gbọ́ wípé ìyá rẹ̀ jáde láyé tí wọ́n sì ti tẹ́ ìyá náà sí afẹ́fẹ́ rere ní òní àdàkù ń ṣe ìdárò ikú ìyá rẹ̀ lórí ayélujára tí àwọn ènìyàn sì ti kú kú afẹ́rafẹ́ra kú ìyá rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olùdásílẹ̀ Amazon Jeff Benzo ni a gbọ́ wípé ó rin ìrìnàjò lọ sínú àwọ̀ sọ́mọ̀ lọ́hùn-ún tí ó sì lo ìṣẹ́jú mẹ́wàá gbáko nínú rẹ̀ ìrìnàjò ọ̀hún yìí ni a gbọ́ pé ó jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ nítorí pé iléeṣẹ́ aládàáni kan ló ṣe agbátẹrù ìrìnàjò náà. Feels good to be in the flight suit. Oh boy, you guys look great. Welcome, astronauts, to Launch Site One and welcome to the Astronaut Training Center. This capsule is the RTS Tortoise. It is a full-scale mock-up. How you guys feeling? I have so good. good. I literally have had goosebumps since I said it. <laughs> like they haven't gone away. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká Obi Cubana tí ó fi owó iyebíye ṣe ètò ìsìnkú ìyá rẹ̀ èyí tó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá ti gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn pé kí wọ́n tẹpamọ́ ọ̀ṣẹ́ wọn nítorí iṣẹ́ la fi ń dìgbẹ́ ni gíga bí àkùbárẹ́ ni gbẹ́kẹ̀lé àtẹpamọ́ṣẹ́ ni. ó ṣe àlàyé pé òun kò jó ọ̀ṣẹ́ ní kankan iṣẹ́ owó òun ni òun jẹ tí di àkókò yìí kódà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àlàyé bí òun ṣe pa mílíọ̀nù kan àkọ́kọ́ rẹ̀ ní nígbà tí òun gba iṣẹ́ kan gbàrà tí òun parí ètò ìsìnrú agùnbánirọ̀ òun nílùú Àbújá ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje akọ́bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yusuf buhari ni a gbọ́ wípé wọ́n ti fi jẹ oyè turban daura ní ìlú katsina oyè ọ̀hún ni àwọn èèyàn ti ń kí ọmọ ààrẹ kú oríire lórí ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré ni Alex Ekubo ti sọ fún àwọn mùsùlùmí pé kí wọ́n má ṣe gbàgbọ́ wípé Maria ti lóyún báyìí o nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n kọ̀ láti fóun ní ẹran ọdún léyà èyí tí wọ́n ṣe ní òun kò ní rántí tó bá di àkókò tí Maria bá bí Jésù ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ iléèwé gíga unibank kan ni a gbọ́ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ti pàṣẹ wípé kí ó padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ láti ṣe ìdánwò láti ìpele kejì tí di ìpele kẹrin èyí tí ó wà nínú ilé òwò ọ̀hún ọ̀rọ̀ yìí ló jáde látàrí ohun kọ̀lọ̀fín kan tí ọmọdébìnrin ọ̀hún kọ tí aṣọ rẹ̀ lákòókò tí àwọn akẹ́kọ̀ọ́ ń dágbére pé wọ́n ti parí ìkẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí signing out nínú ọ̀rọ̀ tó kọ sí aṣọ rẹ̀ tó ní mo jíwèé wò gidigidi yẹn aggressive malpractice látàrí èyí ló mú àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ṣe ìwádìí tí wọ́n sì rí i pé ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án ní nọ́mbà ẹlẹ́kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ní Prisam ti ké sí àwọn tí wọ́n máa péré pọ̀ pé kí wọ́n dẹ́kun àti máa kọ ìtàn pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọmọ Ìgbò máa ń ṣe ẹbọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò ní kì í ṣe ẹlẹ́bọ pé kí àwọn tí wọ́n péré pọ̀ dẹ́kun àti máa ṣe irú eré bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́kẹta àgbẹ̀ aláfòfò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Webin Boza ni a gbọ́ pé ó ń ṣe ayẹyẹ pé òun ti di àgbẹ̀ olóko ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà Beza tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Dutch nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára pé ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà mú iṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn nítorí pé àyè ń bẹ fún wọn láti lè di olówó ńlá lórí rẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká lórí ayélujára Angela Nwosu ni a gbọ́ wípé ọkùnrin ra ọkọ̀ bọ̀gìnì fún lẹ́yìn èyí tí ó bímọ tán ẹ̀bùn wáyé lẹ́yìn tí arábìnrin ọ̀hún bímọ tán tí ó sì farahàn lórí ayélujára tí ọkọ rẹ̀ sì ra ọkọ̀ bọ̀gìnì fún láti fi sàmì sí ọmọ èyí tí wọ́n ṣẹ̀ bí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní wa tá fi kásẹ̀ gbáǹkọ́gbò tọjọ́ tò nílẹ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti ké sí àwọn elétò ààbò wípé kí wọ́n mú ètò ààbò le dandan láti rí dájú wípé àyè ń bẹ fún àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ sáré ilẹ̀ ló pọ̀ dìbà ní orílẹ̀-èdè yìí tí kò sì sí ohun ọ̀gbìn ní orí rẹ̀ látàrí ètò ààbò èyí tí ó mẹ̀hẹ́ ó wá ní kí àwọn elétò ààbò rí dájú pé ètò ààbò tó gbópọn wà fún àwọn àgbẹ̀ kí ètò o orílẹ̀-èdè nàìjíríà ní ìlàrímọ̀ fún àjábalẹ̀ mẹ́wàá tọjọ́ tòní tí ìdìgbà mìíràn ire o.